ìwọ ọkàn alápàdúpẹ́ jọ kí lohun tó ń pa tó ń dúpẹ́ lé lórí ta ni wọ́n ọlọ́wọ̀n ọ̀hún gan. ẹ wọ òrìṣà fẹ́ kọ́ ọmọ ìyọ́ ńlá lúkọ́ dé èèyàn kẹ́mi rè wò àfi ká sí fún o. òótọ́ la fẹ́ wọn ṣùgbọ́n ló ń fẹ́ wọn jù wá lọ agbóhùn ya agbóhùn ọmọ. àtúlù zọmọ. èèyàn tó fún mi lóyún ó sọ pé òun ò gba oyún ṣé kí n fi sílẹ̀ ni. jésù olúwa wa. ọ̀rẹ́ àṣẹjẹ ni. jésù kéde. èèyàn lóyún fún oṣù kìíní oṣù kejì oṣù kẹta tó fi pé oṣù mẹ́sàn-án kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé bàtọ́ bá bímọ lọ́mọ ń kú. ṣé ah, o ti fọwọ́ ẹ̀ kó tó gbọ́mọ ẹ̀? máa mi mi ìrántí fọwọ́. marry me. sún àìdùn kan lọ má ṣe ẹbí lọ́rùn ìwọ sún àìdùn kan lọ má báwọn fẹ́ kọ ọ̀run sí ẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. I am your wife not your girlfriend orí ẹgbàá mi nìdí ó sọ wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ń béèrè lọ́wọ́ mi today. ìyẹn tiẹ̀ bàjẹ́. òun á jáde lọ ṣe aṣẹ́wó ó fẹ́ sọ ilé iṣẹ́ mi lẹ́nu right ṣé ọmọ olè nǹkan tó take mi láti bí òní bíbá. aṣẹ́wó tó jí mi ní goat òun ni kò pè bọ́ síta. adrian ní hotel àbí motel ṣébi tó fún gba gbogbo àwọn lẹ́yìn sọ́wọ́ ibà ló fi ṣẹṣẹ́ wọ́. ìyàwó rẹ̀ yìí ni mo jẹ́ so ẹ ní right kó tẹ̀ ṣe kò right you don't you don't touch me like that. ẹ wo bí ojú ọ̀run yìí ṣe funfun tó kò sí bá ṣe máa ṣe tí dúdú díẹ̀ díẹ̀ ò ní wà níbẹ̀. fara yalekuya daya o fadiyala o mo fẹ́ iṣu ẹ̀wà gàrí kí wàá fi epo sí i. It's over between us. Leave my gate. Fẹ́kẹ́ níbi sílẹ̀ ọgbọ́rọ̀ ni. fi ubi ale kaya no farabi ale tara no ọba tí àwọn wòlíì pè tó ń jẹ́ ẹ̀rí inú àwọn wòlíì ẹ̀mí inú àwọn wòlíì ọba tó ń gbàdúrà ẹni gòkè ẹlẹ́wà. ọ̀rọ̀ mo bọ́rí mi sàn kórí mi tètè yá a gbọ́ kémi má bá a ṣìnà kí n rere jẹ orí mi ọ̀rọ̀ mo bọ́rí sàn kórí mi tètè yá a gbọ́. kémi má bàa ṣì mọ̀ má ṣe gbẹ̀yìn ọ̀rọ̀ mi rèé. serve you both as my parents. You make life so beautiful for me, and you meet my needs even without me asking. You make sure to be a part of everything that happens in my life, even in the lives of people I know. <laughs> and that I am more than grateful to God for. know it is said that parents are supposed to be one small God, but you both have been more than that. And if human beings really do come back to life, I wish you two will be my parents again. I love your Daddy. I love your Mommy. Thank you. eléyìí ńlá káràlé ẹ káàbọ̀ òun sì ní tẹ̀yìn tẹ̀rù ọ̀nà àmọ́ kó tó wá dípà wá wọnú agbami ètò lọ ẹjẹ́ àṣebà ṣe mọ̀ ṣe kó bá tiẹ̀ lè rí bí ti rí ẹjẹ́ àkọ́kọ́ bẹ lọ́rùn ọba wa ọba àná ọba èní ọba gbogbo ọjọ́ ọba gbogbo ìgbà ọba tó jẹ́ pé ká mọ̀ bẹ ọwọ́ rẹ̀ náà ló wà ọ̀rọ̀ tá a wà á dá sí àbí tá a mú wá sórí ètò Yorùbá Lèdè wa lètò yìí tí ó ṣàkóbá fún wa ọlọ́run ọba abíọ́ ní dákun mọ̀jà sọ ò tọ́ a ti fi gbogbo nǹkan lọ́lọ́run ọba lọ́wọ́ ẹ má gbàgbé ìdí tá a fi gbẹ́tò ilẹ̀ àfẹ́kásà wa àti ṣe wá parun ni o ẹ jẹ́ àjọ mọ̀ sọ Yorùbá ṣe mọ̀ pa àsọ fún yín pé Yorùbá lèdè wa la pètò èdè wa sì ni Yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà bí Yorùbá méjì bá ríra wọn ń ta ǹjẹ́ jẹ́ mọ̀ pé èbó ni wọ́n mọ̀ sọ síra wọn ní pẹrẹwu wọ́n tiẹ̀ ti wá gbàgbé pọmọ Yorùbá làwọn ìgbanlẹ́mọ̀ gbọ́ lẹ́nu ẹni tó kọlà tó sì dárúkọ pé tọ̀ Kọ́láwọlé Ajéyẹmí mọ̀lẹ́mí ń jẹ́ ẹni tó wá jẹ́ pò kọlà gangan fúnra rẹ̀ òun ó sì tún mọ̀ wá dà lóun náà ẹ̀yà good morning my name is Adédèwúrà Àkànní ẹ dákun kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ìyàtọ̀ tó wà nínú àwa Haúsá àtàwánu o àbẹ́ẹ̀ rí báwúsá méjì bá ríra wọn inú wọn a sì jọ dùn síra wọn wọ́n sì bẹ̀rẹ̀ haúsá ní pẹrẹu ìgbọ̀nlẹ́wàá mọ̀ rí tí wọ́n mọ̀ wá yọ̀ àgàgà kẹ́ẹ̀tì ẹ̀ wá fẹ́ ra nǹkan lọ́wọ́ haúsá bóyá yorùbá ni ọ́ àbí yíbò ni olùwà gbèdè táwùsà ń sọ inú rẹ̀ ó sì dùn kó kàn tiẹ̀ wá sọ fún pé yàdá yìí kana nan lafiya kalo to ina zon baya bunne to zan siya abun ne na wannan wannan wallahi nori yóò sì dùn yóò sì ta fún ọ kódà kò ní fowó lè fún ọ àmọ́ ọ̀rọ̀ tàwa Yorùbá kọ́ ẹ dákun iná ọmọ ò jó gbogbo wa ilé wa ò sì ní dàrú ẹ má jà fọwọ́ òsì júwèé ilé bàbá wa àṣà wa àti ìṣe wa ẹ má jẹ́ ó parun ẹ jẹ́ a máa kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá nù lé. èyí tá a wá fẹ́ sọ lónìí ọ̀rọ̀ tá a ti torí rẹ̀ tá a fi wà lórí ètò yìí lónìí ọ̀rọ̀ ìyá wa kan ni o ìyá wa ló mẹ́jọ wá síwájú wa. Si wọ́n láwọn lọ́kọ ńlé ọkọ àwọn sì fáwọn níṣu lọ́kà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lẹ́yìn tọkọ wọn fẹ́ wọn ṣu lọ́kà wọ́n nígbéyàwó àwọn dùn láàrin kádìjú kálajú ọkọ wọn bá fẹ́ nìkan lóyún kábíyèsí rẹ̀ ọba dẹ́dá ah, ìyá wa lómijé gbà wọn oyún sì ti ń bẹ́ẹ̀ nù àwọn bó ni káwọn ti bẹ̀rẹ̀ báwo ni káwọn ṣe ṣe ṣé nǹkan tí ò tí ì wá táwọn jẹ sáwọn ò mọ̀ wá pẹ̀nì ǹjẹ́jẹ́ mọ̀ pé ìyá wa ìkẹ́rù wọ́n láwọn gbalé bàbá àwọn lọ o gbogbo nǹkan tán ní wọ́n láwọn òfin nǹkan kan lẹ̀ àwọn sì gbalé bàbá àwọn lọ ìyá wọn wá yarí ò lè dálé mo sùn èmi náà ò dálé mo sùn ò tí ì ríbi dé sí o ilé ọkọ ẹni ilé ẹni ni kẹ́rù kó o padà lọ lè yanjú gbogbo rẹ̀ gbogbo tí bá ń bẹ̀ ń bẹ̀ ẹjọ́ lọ lè yanjú rẹ̀. arábìnrin yìí ló dùn àwọn púpọ̀ ẹkún gbọ̀n wọn àmọ́ kò sí táwọn ó ṣe àwọn ò lè kọ̀rọ̀ sóbì àwọn lẹ́nu ìyá wa làwọn gba kámú àwọn padà sínú ilé ọkọ àà ah, láyà wèrè fífẹ́ irú fífẹ́ òṣì wo nìyẹn ọkùnrin tó lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ ó máa fẹ́ ya ẹ náà gbẹ̀yìn náà ó máa fún mọ́mí ẹ lóyún náà what nonsense kí ló táwọn ọkùnrin rí báyìí náà irú ayé burúkú wo nìyẹn. àmọ́ tèmi ń ti yín tòótọ́ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ jẹ́ ká dókè lọ́hùn ná kí n tó wá jí ẹ mọ̀ ẹ jẹ́ àbọ́ sọ́dọ̀ àwọn tó ṣolùgbọ̀wọ́ ètò yìí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tí wọ́n jẹ́ kétò yìí máa ṣeé ẹ jẹ́ àṣepolówó ọjà wa lókè lọ́hùn náà You know that the best investment on earth is earth. Samsung Global Limited is bringing to you so much goodies. Don't miss this opportunity to legitimately own a plot of land and more and pay for as long as three years. Easy peasy. Payment plans are so affordable and flexible. All properties are well secured. Telephone 0902 77 77729. Our office is at Kemson Building beside Pemoda Filling Station, Monitor Iwo Road, Ibadan, Oyo State, Nigeria. Or visit www.kemsonglobalLtd.com. We are Kemson Acres Global Limited. Become a homeowner with us. Opportunities are limited. Hurry now. gbàgbé pé mo sọ fún yín pé ìyá wa náà kọ́kọ́ fẹ́ bàbá sì tún fẹ́ lòmíì náà lóyún ìyá wa gbà ká mú bọ́kọ tún ṣe wá kí àbúrò ìyá wa mọ́lẹ̀ nù o. bọ́ọ̀lù ṣe máa fún àbúrò ìyáálé mi lóyún. o ti gbọ́. etí ń dùn mí ah, ah. ọkọ mi mo regret ọjọ́ tí mo mọ̀ ẹ́ láyé mi. ọ̀rọ̀ ah, gbẹ́sẹ̀ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan má jẹ́ kí ọkọ mi jọ mo fẹ́ wá béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ni mo ní fẹ́ kó dá mi lóhùn. má dẹ lóhùn. jọ́n torí ọlọ́run òkúta ẹ̀sìn. ó kọ́ ló fábùrọ̀ mi lórí. ọ̀gá sún kọ́kọ́ sí. ó gbá mi. mo ti dáràn ó gbá mi. àtẹ̀mọ́ ayoyún ọ̀hún gan làbẹ́ òní wèrè gan pàápàá. ẹ ṣe kíni. kankan ò ní dà wọn pọ̀ mọ́ lókè èèpẹ̀ táwọn ò fi ṣáájú wọlé ọlọ́run ọba lọ ẹsẹ̀ yún lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ìyá wa sọ wípé àwọn ò fẹ́ bọ́kọ ní nǹkan kan papọ̀ mọ́ àwọn èèyàn wà ń bẹ̀ wọ́n ọkọ mi kí ni ìwọ tiẹ̀ tún sọ ń bẹ̀ yẹn kí ló ń sọ náà ah, ah eléyìí máa ọmọ wọn máa fún ìyá ẹ lóyún náà kí ló táwọn ọkùnrin kí ló táyé yín ní báyìí náà eléyìí á ti máa kàn lọ notice màmá yẹn gangan àfi tí màmá yẹn bá ti wọ menopause ó máa bá màmá yẹn sùn náà this is stupid why <laughs> bọ̀bọ̀ ah kí ni ìwà àná yìí. ẹ bá wa pè wọlé àmọ́ ẹ mọ́ gbàgbé kó tó di pé ẹ fẹ́ pè wọlé ẹ mọ́ sọ̀rọ̀ àlùfàṣá ẹ mọ́ sọ̀rọ̀ èébú lórí ètò yìí torí àwọn ọmọ kéékèèké tá a nílé tán ń wò wá àbí òye yín bá wọn ẹ mọ́ gbàgbé pé yorùbá lèdè wa la pètò èdè wa ní yorùbá yorùbá ló sì lápọ́nlé lára jù ẹ dákun ẹ mọ̀ pè wọlé ẹ jẹ́ a sí ní fọ̀rọ̀ tómi tóró káwọn ẹni tá a wàá dá lẹ́bi ká dá tàṣàrán fàṣàrán ká wá dá tàṣàrán fàṣàrán ẹ mọ̀ pé wọ́n ní pé tẹ́mọdé ò bá mẹwẹ lẹ́wẹ tí ò sì mọ̀wé lówè á jẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún á sì jówè sọ́wọ́ òsì á wàá fi hàn ẹwẹ́ rèé o òwè sì rèé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ dákun. ó dàbí pé ẹnìkan wà lórí ètò yìí ẹ jẹ́ àgbépè tí wọ́n kà wò ó. ẹ ká sọ ẹ kú ètò. ẹ lẹ́ńbẹ̀ ń wo bàbá. à ń gbádùn ètò yín o. ẹ káre ẹ dákun kí ló kọ yín àti pé bolẹ ti ń pè wá. tèmi tọ́pẹ́ láti ìlú ìbàdàn ẹjọ́ ṣé lóòtú mò ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni olóòtú yorùbá lèdè wa náà ni. ẹ wo ẹranko lárakùnrin yẹn o ẹranko lásánlásán tó dáwọ èèyàn bóra ni bó ṣe wà yẹn ó yẹ kó pa ni irú wọn yẹn ikú ló tọ́ sí wọn ó yẹ ká pa ni. ẹ tó gbọ́ wọ́n lẹ́ranko nìkan ló lè wúrú wà tí bàbá yìí wù àmọ́ ẹ má jà sọ̀rọ̀ lọ́bẹ̀ bàbá ẹ ṣeun ẹ kárí ẹ ṣeun o. Sókànmí Ajénifújà lèmi ń jẹ́ èmi lọ́mọ bíbí inú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ tẹ bá wà mí bẹ́ẹ̀ bá rí mi mo ti lọ ọ̀dọ̀ ìyàwó mi ni o ìyàwó mi ó ti rọ kà yóò ti ra àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ́ńlẹ́ níwọ̀n alọ́ọ̀lẹ́ fi gbẹ̀gìrì àtẹwédú ìyóò làbùlà ńlọ́ọ̀lẹ́ fi jẹ́ ìmáwá jẹ́ tán ìwọ̀n á tún fẹ̀kọ̀ yàn gan lè bá a ṣe ṣe ń lu bàbá tèmi nù Ògbómọ̀ṣọ́ náà ti bí mi lọ́mọ àbí òye yín. ọ̀rọ̀ mo bórí mi sàn kórí mi tètè yá a gbọ́ kémi má bá a ṣìnà kí thank you ẹ ǹlẹ́ ń bí o. ẹ jẹ́ hold Ah ah. Ah ah. Ah ah. Ah ah. Ah, ṣé ẹ rí rọ̀tìrọ̀tì èkó yìí? Ah. <laughs> eu ti pọ̀ jù. ẹ káfọ́. yọkọ é ìyàwó ìfilẹ̀ ẹ má ṣe yọnu. ẹ má wọrẹ ẹ má wọrẹ. wọ́n gbé wọ́n gbé ẹ má ṣe yọnu fẹ́ ah fún wàhálà. ẹ rí wàhálà ilé ó kọjá ẹ̀mí mim Ah ní ọkọ mi níbo lè sí níbo tẹ̀rù dédé tẹ̀kùn dúdú báyìí. sẹ́wọ̀n ìyá Yayétúndé ẹ̀wọ̀n Yayétúndé Yayétúndé ìyá ìyá ìyá ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi. Okay. mo uh. ń fẹ́ ṣe patí lórí ẹ̀ ni mo ṣe wá sí Èkó pé kí n yà bí kí n gbowó mi kí n tó lọ ẹ̀ sáà á rà sọ ra bàtà á sì tún ṣerun. ẹ̀gbọ́n yóò ní pẹ́ àmọ́ tó bá jẹ́ pé tówó tẹ fẹ́ fi raṣọ ni ẹ má ṣe ìyọnu èmi á fún yín. Hey, darling. My princess is back. I'm fine. How are you? mi ò disturb ẹ. Ọkọ mi kò jókòó sí ìbàlẹ̀ látẹ̀kọ̀ ní tirẹ̀ ni tẹ̀rì ìgbà wo ni wọ́n dé. n tó ṣẹlẹ̀ ni pé ìyá àyàyé ti bí ni wọ́n ṣe patí torí rẹ̀ ni mo ṣe wá mi sùn pé bí bá wá bí òun ní lọ láì gbowó so ìbọn ni mo ti dúró dé yìí. ẹ bọ̀ ṣé àwọn èèyàn máa wò ó ń bọ̀ lójú ọ̀nà pẹ̀lú ọ̀pọ̀ tó kù sí. sí fine ni. Ah, o oh, fine o mi ò lè parọ́ fún ìyàwó mi xivombo hi lo fi ẹ ṣe yẹ̀yẹ́ yìí. ẹ mọ mo wò um pé kí n múra bó ṣe máa ń múra lẹ́kọ̀ọ́ ni. o ti ń kọrin àfi bí àwọn ní hip hop <laughs> ó ga pẹ̀lẹ́ gbogbo àwọn òkà tó tiẹ̀ tó sọ́wọ́ tó sì. ẹ láìkí rẹ. kò sí wàhálà jẹ́ kí n wọlé kankan lọ́wọ́ pẹ̀lú màá wá lọ́ntì. ẹ ṣe. ẹ ọkọ mi mm. Mm, pẹ̀lẹ́ àbẹ̀rẹ̀ ah, ọmọ ọmọ ló ti ga tó ń lórí dúró ah, ẹ kú tọ́jú. ẹ ṣe ẹ ṣe. sista Sherry kò sí nǹkan kan tí mi ò lè ṣe láti rí i pé mo fẹ́ ẹ̀gbọ́n yẹn. Ah, ìyá mi má dára ẹ láàmú bọ́dá mi ò lè fẹ́ ẹ ẹ̀gbọ́n mi na gidi gan ni ṣé kí n já ẹ tán bọ́dá mi ò lè fẹ́ yàwó méjì mo sì nǹkan tó fẹ́ fi yàwó méjì ṣe ibo náà máa sọ pé àwọn ti rí i àfi tó bá fẹ́ para ẹ̀ ló kù because ìyàwó ò ní fi lọ́rùn sílẹ̀ àǹtí yẹn chòkè ẹ̀gàn ó chòkè ẹ̀gàn débi pé àwọn atajẹ́ bí ẹ̀gàn ànásẹ̀ sí <laughs> bó ṣe wà yẹn lẹ́yìn òun ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àwọn láìvẹ̀ nìyẹn àwọn atajẹ́ fámìlì ẹ̀gàn ànásẹ̀ sí mọ́ èmi kò ń délé ẹ̀ mọ́ because mo wò pé ah, tó bá tẹ̀jẹ̀ pé ó ní nǹkan mí inú kò yẹ kó tó yẹn so báwo ni wọ́n ṣe máa sọ pé o fẹ́ ṣe tọ̀dọ̀ tiẹ̀ o Sherry, that's what he keeps saying. Me lè fẹ́yàwó méjì, me lè fẹ́yàwó méjì. And I love him. See, me bá love him, ṣáà ni máa dára mi láàmú báyìí. Mi mọ nǹkan tó lè ṣe sí o. Torí ọ̀nà kan ṣoṣo tèmi mọ̀ pé a lè fi solution sí nǹkan tó wà lẹ́yìn ni pé tíyàwó ẹ̀ bá kú. Mo mọ̀ pé tíyàwó ẹ̀ bá kú léni tó bá máa dọ̀la ó máa fẹ́yàwó mi. Àmọ́ àṣà lè roko wẹ̀ ní lẹ́ni torí la làwa náà. Mo ní mo rò pé nǹkan tẹ́ran mi Thank you. Thank you. No, no, no. I was that. <laughs> My lord now. <laughs> All right. you're Welcome. Yeah, I, I think I have to go now. Wait, no, no, no, wait. Superman, what happened to you? Kò sí nǹkan now. Don't tell me nothing. Mama. mọ nǹkan What's this? Oh. <laughs> Oh, me mọ̀ pé nǹkan tó ń ni ìhélà ni. yes i know mo mọ̀ pé ìhélà so come see you need to be very careful ṣé gbogbo àwọn dusty areas àwọn smoke and all you need to abstain from it i know what i'm saying this thing is dangerous. kò sí nǹkan kan tó ṣe mí èmi kọ́ nìkan ń ṣe ìyàwó mi nìkan ń ṣe. ìyàwó ẹ. <laughs> Mm, nǹkan tó jẹ́ kí n dúró náà nìyẹn because mo sáré rán ọmọ ẹgbẹ́ kó bá mi gé ẹ̀tẹ̀. okay. So, mm. Okay. All right, ẹ á to tó kù lórí No problem. All right. Thank you. Àmọ́ to ba kú lénìí tó bá máa di ọ̀la ah, ìwọ ló máa di ìyá ọmọ yẹn wàá tọ́jú ẹ̀ gan ju bó ṣe ń tọ́jú ẹ̀ lọ àmọ́ tí wọ́n bá ti mọ̀nà tó lè fi mú kúrò ìyá mi kí á pa àbáyọ ti dìyàwó ẹ̀gbọ́n mi nìyí wàá tún tọ́jú ọmọ yẹn gan ju bó ṣe ń tọ́jú nǹkan ẹ̀ lọ wàá dìyàwó àwọn àgbà lè máa wọnú ilé ẹ̀gbọ́n mi kò ń ṣètò ẹ pé tá a bá gbé gbá àmọ́ gbé tá a bá gbá wo àmọ́ gbé àmọ́ ọwọ́ ẹni gbogbo yẹn kù sí o. Ah. sista ẹ ṣe gan thank you so much alátiṣe mi ó máa máa ti ṣe ara dad ṣe um, mo fẹ́ rẹ̀ yẹn. Hmm. what's that. firstly ẹ̀yin àti mọ́mí ẹ má jà o. what happened. like no matter anything tó bá ṣẹlẹ̀ ẹ má jà o okay ẹ pè mí sí èmi àti mọ́mí ẹ ò ní jà bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló fa ẹ̀yin àti mọ́mí ẹ má jà o kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bí ẹ mọ Gbémisọ́lá ọ̀rẹ́ mi. of course. so wọ́n ti lè ní school. Oh. Oh. This is serious. Yeah. Yeah, ìyá. Wàhálà tó máa ń wà náà nìyẹn. Ẹ̀yìn bọ́ Ọlọ́run ní jẹ́ ká wà rírú ẹ̀ lágbára Alone. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀. Mm. Because nǹkan tí àwọn màmá a mama so no, náà nìyẹn pé tí ọkùnrin àti obìnrin bá ti jà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ó máa fẹ́ tọmọ. Because àwọn ọmọ yẹn òun ẹ̀ níráyè tọ́jú wọn bó ṣe yẹ kẹjọ panupọ̀ tọ́ wọn you understand so ó lè jẹ́ gbà tí bàbá bá fẹ́ rí kọ́ ni màmá fẹ́ rí so mo understand but uh, that's number one ẹ̀hẹ́ so number two ṣorí ti pé bẹ́ẹ̀ yàn ń tọ́jú ọmọ ó mọ̀ pàwọ́ méjèèjì tọ́jú ẹ̀ mm-hmm. ṣorí tí o bá ti sọ pé bóyá nǹkan ń ṣe òbí òbí ò ní bí ọmọ lè kó sọ pé òun ò ní tọ́jú ẹ̀ kò ń ṣe nǹkan mm. gidi anybody tó bá bímọ mọ̀ pé òun gbọ́dọ̀ tọ́jú ẹ̀ because ẹ̀yin lẹ pè wọ́n wá sílé ayé so o ní láti tọ́jú ọmọ téèyàn ò bá tọ́jú ló máa ń yà yàkuyà àwọn ọmọ yẹn ló máa rí lórí títì tó ń kiri ọjà àwọn náà máa tọrọ owó àwọn náà máa fa ẹmọye nǹkan because kò sóbi tó fẹ́ tọ́jú wọn ni ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wà rí rẹ̀ ọlọ́run ò ní fi kú dẹ́mi wa légbodò you understand àádágba àádóbò so anything tó bá ti fẹ́ ìwọ kan máa bẹ̀rẹ̀ lẹ́fún tó ọ̀rẹ́ ẹ̀ náà ok mo mm. ń wò bóyá kémi àti mọ́mí ẹ sọ so at least kákan tiẹ̀ máa sanwó school ẹ̀ àbí kí ló fẹ́ o. we do that ṣe gẹ ọ̀rẹ́ at least ọkùnrin ti balẹ̀ sí. thank you sir. God bless you. God bless you. Yeah. yeah. So, Emi Malosin. All right, dear. Yeah. Good night, Daddy. God bless you. Make sure you pray before you sleep. Yeah. All love. <laughs> kò sọmọ kékeré kankan mọ́ níbi kan o. Báwo làwọn ọmọ yìí ṣe gbọ́n dé gbogbo level ẹ má jà, ẹ má bára yín jà. Àwọn òbí ńlá tọ́jú ọmọ gbogbo nǹkan tí èèyàn bá ṣe máa ṣe. Kẹ́mi má bá ṣìnà kí rere jẹ orí mi ọ̀rọ̀ mo bọ́rí mi sàn kó.

láyé mi mo fẹ́ lọ́rọ̀ mo yan iṣẹ́ rere kémi má bà ṣìnà yìí o jẹ́ kí n rere jẹ orí o ọ̀rọ̀ mo borí mi sàn. borí o. Ọ̀rọ̀ mo borí mi sọ, kórí mi tètè yá a gbọ́. Kí tèmi máa ṣe gbé mi máa bá a ṣìnà láyé. Kí n rere jẹ́. Kọ́kọ́ béèrè lọ́wọ́ orí kó o tó béèrè ibi ọjà ń gbé tà.

kọ́kọ́ béèrè lọ́wọ́ orí kó o tó béèrè ibi ọjà ń gbé tà kó o má bàa má látẹ̀ tí ń tà lórogún òwò orí. tó máa dọ́là lọ́la kémi má bàjìyà lásán ṣe wọlé ṣé òun tilẹ̀kùn ni ẹ ta lè béèrè. so ìwọ ni. èmi ni kí ni. ìwọ jẹ́ kí Súnkànmí ráyè ti yà gbogbo tí mo ṣe ń bá sọ tí mo fi gbogbo ara sọ tí mo tún fèsì ẹ̀ mo tún sọ fún un so ó claim pé ìyàwó mi so you are the one. excuse me. please. What is going on? Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, mo asthmatic ṣe lè bá mi ṣe lè bá mi paná sìgá yẹn náà ẹ jọ̀ọ́. Mo kàn ní kí n wá sọ fún ẹ ni. Kò bá tún kàn mí sọ̀rọ̀ pé kó ṣe or else. <laughs> Oh, hope this is not what you're looking for kí lẹ mú ìyẹ́là mi fún kí ni ìyẹ́là mi ṣe lọ́wọ́ yìí. For you to know that I'm not joking. Okay. ẹ bá mú ìyẹ́là mi mo find it difficult láti breathe. Please, please, oh, oh affect me kí ló Talk to your husband. Irú goats wo lè tẹ̀ ní láti wọnú ilé mi wá láti wá máa threaten mi lórí ọkọ mi what's the meaning of all this nonsense now? Really? Ah. Like I said, please offer up when. Quick question to me. Or else, this is just the beginning. ọ̀tún nwa dà lágara. ìkàlẹ̀ ènìyàn ọ̀ọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tún dá ní lágara. Ó tún wá dá lágara. Ìkàlẹ̀ nìyàn. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ wòye wípé obìnrin lọ̀tá obìnrin. kí ló ṣe ṣe táìmù ẹ ti tó ni kí ló tó ń sọ̀rọ̀ báyìí mi ò gbọ́ dáadáa nà án. babe pa Dèjì. bóyá ni wọ́n ṣe dé ibi ìlú. tọ́wọ́ mi bá mú ọmọ orí odó àdá àbí gò máa gún yánmọ́yánmọ́ máa gún báyìí débi wípé wọn ò ní dá mọ̀ mọ́. ọmọ gógún fún mi ọ̀rẹ́ yín pẹ̀lú Dèjì ọkọ yín mo fẹ́ràn. jọ́dọ̀ yóò lọ fún mi kí ló wà láàrin wa mi ìwọ fẹ́ ọkọ mi ló lè délé ìyàwó rí nǹkan tí ìyàwó wa kó ni kíní pọ̀ mẹ́. bọ̀dá mi ìyàwó mi kíkẹ́. ẹ ṣíléwọ̀ ni àbí wèrè tó ṣí gate fún ẹ ní nǹkan ṣe. tó o bá sọ̀rọ̀ tó ju ẹnu ẹ lọ màá lù ẹ pásílẹ̀ ẹ. boyfriend ìyàwó mi ni ẹ. màá kọ́kọ́ ní kí wọ́n dí ẹ mọ́lẹ̀ níbí báyìí ni màá ti máa bá ìyàwó ẹ sùn. 200 million. For what? You and your daughter's husband, Osha, killed my girls. ó sábà bá tiẹ̀ ló lànà ìrọ̀lá bá láti lọ́wọ́ àwọn olùwọ̀n rẹ̀ ló lọ́wọ́. gọ́gọ́ lọ́wọ́ òlélẹ̀ lọ́kùnrin èwo ni mo rí gan. Suites Abelkuta, where we offer you a genuine style in hospitality. A style that not only make you feel special, but also very comfortable and at ease. Home away from home. Book your way into our facilities, lavishly installed with internet, virtual meetings and communication equipment to make your meetings and conferences seamless. You can enjoy a peaceful rest period after your meetings and conferences in our lavishly furnished rooms. We provide adequate security to make your stay a memorable one, free from anxieties. Our gift shop, exquisite. pàdé dọ̀run tá a bá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ elédùà ìpàdé dọ̀run àwọn kan mọ̀nà òmíràn ń ṣìnà àwọn kan yàn mo yá àgàyà ire. kò dá ẹ lóhùn. mo nítorí pé ó ti kú ó ti dòkú fún ìdí èyí kò lè dá ilé tani ẹ báwo ló ṣe wọ bí ó dá mi lójú wípé o mọ nǹkan tó ń sọ ìyàwó tèmi ò dòkú ò lè kú Tinúkẹ́. Hmm. arákùnrin òkú ń sunkún òkú bẹ́ẹ̀ àkàsọ lórí ń sunkún ara wọn ó mọ̀ pò lè mọ̀ nítorí wípé ìwọ gangan fúnra rẹ òkú ni ẹ́ bẹ́ẹ̀ òkú lẹni tó ń pè fún ìdí èyí tí o bá pè láì mọyì ìgbà kò lè dá ẹ lóhùn o. ó ṣe dá mi lójú pé ò mọ nǹkan tó ń sọ ni èmi ò ṣòkò bẹ́ẹ̀ ìyàwó mi ò ṣòkò àwa kì yóò kú ikú kan bí kò ṣe yé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ inú bíbélì ló sọ kábíyèsí rẹ ọlọ́run ọba tó lépa tẹ́nìkan ò lè jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló lè jí tẹ́nì kankan ò lè pa àṣírí ayé ọwọ́ ẹ ló wà bẹ́ẹ̀ àṣírí ọ̀run ìwọ ló ní níkápá kábíyèsí rẹ kábíyèsí rẹ kábíyèsí rẹ arákùnrin ó ní ìrìn àjò tí mo fẹ́ mú ẹ. lásìdẹ́ǹtì ni Eh? Ah, ah, ah, sórí oore kan so tí mo lè ṣe fún ọ ni pé jẹ́ n fi ọ sí láìfù ẹni tó bá dán ọmọ yóò lè tètè wá mọ oore tí ò bá sí ọ kò yí ọ báwọn ẹ ẹ mo ti wà láìfù báyìí ẹ wo ẹni bá máa arákùnrin ó ti tẹrùn bọ tirẹ́là o òun ò tí ì kú tiẹ̀ àmì eléyìí eléyìí ó ti kú pátápátá fínfín tí ò mí mọ́ pàápàá eré burúkú tọ̀gbẹ́ ní sábòsì da òun ló para para rẹ̀ ẹni ẹlẹ́ni tó tiẹ̀ lọ dẹ́mi ẹ̀lẹ́gbọ̀dọ̀ ní dùn mí báyìí òun para rẹ̀ dákun ẹ̀ sànú o ẹni tó bá mọ̀ wọ́n kó wá o ẹni tó bá mọ̀ wọ́n kó wá o. òmíràn ń jìyà. mi kọ́ o ẹni ó ní fóònù ti tọrùn bọ́ tirẹ̀ o inú ọ̀sìn eh, la wà inú ọ̀sìn la wà báyìí báyìí ẹ máa bọ̀ nínú ọ̀sìn. Eh, eh, ah, ojú mi ló ṣe o ojú mi ló ṣe o olórí burúkú yìí ló fẹ́ lọ́lọ́lọ́lọ́ ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n ó tiẹ̀ ti da ẹ gbà ẹgbà fóònù wọn ó mú rí pé èèmọ kankan o ó yẹ ó yẹ ẹ̀pà wọn tẹ́ ẹ tètè wá. ìmọ̀ ìwọ́n kó tí mo fẹ́ pè é. ibẹ̀ náà mọ̀ wọ́n ni ó yá. ó rìn ẹgbẹ́ ẹ ṣe jẹ́ bí wèrè báyìí. ayé mi ọlọmọ jà fẹ́rìndínlọ́mọ. hello ẹni tó ní fóònù ti ní accident ó ti tọrùn bọ́tí ó jẹ́ ti kú àló ti kò ní gift di ọ̀nà ọ̀nà kí ni tí mo mọ̀ tí mo fẹ́ gbé fún ṣọ́ọ̀kù ní kí mo gbé fóònù fún ni nígbà tẹ́mi ẹ̀ sọ̀kù. inú ọ̀sìn la wà inú ọ̀sìn. eré tó gbẹ nìyẹn sá wọnú street yìí ò dáa ẹ wo òrè o òrè o òrè o kí lè léyìí nẹ́tíwọ́ọ̀kì ni o nẹ́tíwọ́ọ̀kì ni o nẹ́tíwọ́ọ̀kì ni o òrè ẹ ẹ ẹ ẹ ó tẹ́ríbù o ó tẹ́ríbù gan o ẹ wò ó. ṣé bí mo sọ fún ẹ. mo ní wípé òkú ni ẹ kò rárá wù ú kòrò fún ara rẹ òun ni. àbó orí. ẹni tó pa wọ́n rèé ẹ gba fóònù wọn ẹ gba fóònù wọn ó yẹ ẹpẹ ni tẹ ẹ bá lè pè é pè yín. súnkàn mi jésù súnkàn mi. ó sọjú mi ẹni ah! ẹni ó pẹ̀gbẹ́ yín tó pọ̀ lẹ́yìn rẹ̀. gbogbo ilé tẹ̀ ṣe ẹni ó pọ̀ lẹ́yìn rẹ̀. yéé orè orè. kí ni màá sọ fún ìyàwó ẹ̀ tó wà lóyún. àrùn ọgbà ni o lọ́wọ́ ajá ni lóore. tá a bá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ Ẹlẹ́dùà ìpàdé dọ̀run tá a bá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ elédùà ìpàdé dọ̀run àwọn kan mọ̀nà òmíràn ń ṣìnà àwọn kan yànre àwọn kan yànbí àwọn kan ń jadùn òmíràn ń jìyà àwọn kan lé wọn ń bá àwọn kan lé wọn pòfo tá a bá máa béèrè lọ́wọ́ elédùà ìpàdé dọ̀run. ọ̀dà mi bó ṣe ń tọ́ ọmọ kọ́ lè ṣe ń tọ́ ọmọ yín ẹ ti ń tọ́jú ọmọ yẹn jù yes ẹ ti ń tọ́jú ẹ̀ like ẹ ti over pamper ẹ̀. bí ti báwo. ká tó ṣẹ́jú pẹ́ tó bá ti vacate mo fẹ́ lọ fún vacation ká tó ṣe kinní kan ní tó tẹ̀ wàá ná èmi ju òun ní tó ṣe last yìí ọmọ náà fẹ́ lọ vacation ìyá ẹ̀ pe pé òun ò lè lọ torí pé oyún tóun ní òun ti heavy ó dẹ̀ jẹ́ pé ìyá ìran náà ló bàjẹ́ tó yẹ pé tó bá ṣe gbá kan no my baby tó bá ṣe kinní kan ọmọ mi kí le tó yẹn sókàn mi mo dẹ̀ ń sọ fún ẹ eré ló máa máa ṣẹlẹ̀ sí gbogbo wa débi pa ọmọ mi máa wá bá mi ẹ mọ́ mi we want to travel out to where kí ló dé ibo lẹ́ ń lọ wá nìyẹn ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n yín náà máa ń travel out ṣé inú lè mú wa lọ ni débi pé àwọn ọmọ mi ti ń rí pé ọmọ ẹ̀ oppress mi is it because I don't have money to take care of them to that extent. ọmọ kékeré lọmọ tó ń sọ̀rọ̀ ń pa èyí náà báwo ló ṣe máa máa oppress àwọn ẹ̀gbọ́n yàrá bàbá àbúrò ẹ̀dẹ̀ ni sókàn mi láàrin èmi àti ẹ o ibi tá a bá dé nísìn vacation tó bá ní this time around ọ̀dọ̀ mi lọ́mọ ẹ ti ń bọ̀ wá ṣe. èmi sì rẹ̀ iṣẹ́ mi ló ń bá sẹ́yìn bo good afternoon ma then èmi ló ń kí tojókòó síbi tojókòó sí yẹn sórí ẹ pé ṣá good afternoon then what's good about the afternoon kí good ní afternoon tó fi ń kí mi èmi ló ń kí tó tó sẹ́yìn bó sí. then nǹkan tí mo sọ ni pé kò park, gbogbo ẹ̀rọ ẹ̀ pé we are leaving this house today. Ah, ah. bó ṣé mo ṣe ń béèrè question yẹn etí ò máa rú ẹ ni àti wípé pèmí sí rẹ ṣó ti gbàgbé pé èmi nìyá ẹ ni èmi ni mo kù fún ẹ níyà so èmi ni mo bí ẹ. E pè mí sí rèmi ní àǹtẹ lẹ́nu ẹ lẹ́nu ẹ rèmi ní àǹtẹ ah èmi ní àǹtẹ bẹ̀dúnà kí ló ti mò ń stress ara mi pè mí sí re atẹ́rù ẹ tó kéré àti tó yọ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yẹn ó yá lọ sókè kó lọ páàkì gbogbo ẹ̀ fún mi. òun béèrè foolish question lọ́wọ́ mi so pè mí sí re ìwọ nìkan fẹ́ máa dágbé gbogbo inú ilé oríporí ẹ ti dàrú ẹ orí ẹ ti dàrú ẹsẹ̀ ìdúná kílé tí mò stress ara mi ná àṣẹ lọ́ba máa ń pa kí n tó ka one to three ó yá gbà báyìí sí kó lọ kó ah, o gbẹ̀rù ẹ. ṣòro bóyá mò ń bẹ ṣeré ni ṣòro bóyá mò ń bẹ ṣeré kó bàtà wẹ̀rí ẹ̀ ṣòro bóyá. àmọ́ níṣẹ́ sí ẹ̀wọ̀n dáadáa o. Abẹ́ orí ó fẹ́ já ní lólè òtún. Ṣé òótọ́ ni? Ó tún dá ní lágara. Ó tún wádà lágara. Ìka. Bẹ̀mí sí rẹ̀, kò séèyàn. Hmm, dájú kí ló ti máa sọ nígbà tí àwọn family wà ń bẹ and àwọn family mọ́ mi náà wà ń bẹ so wáyé tẹ́ máa sọ pé kò sí yẹn. èèyàn ni gbogbo wọn ló tọ́ bọ̀ṣọ́rí kò séèyàn tí mò ń sọ tí ò bá ti síyà tí ò sí bàbá mọ́ kò séèyàn kankan o àwọn àgbàlagbà máa ń sọ pé màá ṣèyá ò kí n jọ màmá má ṣe bàbá ò kì í jọ bàbá èèyàn àwọn òbí èèyàn ló lè tọ́nà rẹ̀ tẹ̀yàn tán dẹ̀ ní fẹ́ kí ìyà jẹ́ èèyàn hmm. ẹ̀rọ máa ń bà mí ṣé àdúrà tí máa ń gbà ní kọ́lọ́n fún gbogbo abiyamọ ayé lẹ́mìí gígùn láti lè tọ́jú àwọn ọmọ wọn. jádùn òmíràn ń jìyà àwọn kan lé wọn ń bá àwọn kan lé wọn pòfo. bọ̀ bọ̀. láì láì láì láì olóńgbò wẹ̀ ṣe o buy groundnut buy bread ẹ wá pẹ́ wá búrẹ́dì. ẹ̀rẹ̀pà ẹ̀rẹ̀pà wá búrẹ́dì buy groundnut buy bread buy groundnut buy bread. bó jẹ́ ni ọlọ́run mi fojú fò ẹ̀mí tí ń pín olúwa dá mi ìyà yìí ti fẹ́ mú ẹ̀mí lọ ọlọ́run dá sí mi. kí ló ẹ ká sọ. mi ìra bẹ́ẹ̀dì àtẹ̀pà kí ló ṣẹlẹ̀. ìwọ níta ni. àwọn ti ojú mi èmi pèmí sí rẹ. pèmí sí rẹ pèmí sí rẹ ta ni. ọmọ rẹ yín ọmọ rẹ yín tó ṣaláìsí ẹsẹ̀. pèmí sí rẹ ó kan jọ máa ní láti gbé padà pèmí sí rẹ. kí ló ṣẹlẹ̀ long story ló sọ. kí ló ṣe pẹ̀lú búrẹ́dì àtẹ̀pà lọ́wọ́. wọ́n ti lé mi kùn lé dáàdì even wọ́n ti ta lé dáàdì gan-an mi lè lọ skul mọ́ láti gbà yín tágán ni mo ń sùn. wọ́n lé ń lé dáàdì ẹ̀ aráyé máa burú o ilé bàbá tó bí ẹ lọ́mọ ọ́n lé ń bẹ̀ ibo á lò ń lọ báyìí mi mm, ni destination kankan presently o ọlọ́run gan ló ní pé kí n rí wọn lé nìsà mi ìyá ti jẹ́ mí gan eh, mi tẹ̀ mọ̀ mo kàn ti ń lọ káàkiri látọjọ́ yìí. ok ok o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ok fún mi nọ́mbà ẹ jẹ́ kí n pè é. dadi mi ní fóònù kankan lọ́wọ́ kò sí mi lè pè é o tún ní fóònù ok ibo ló ń wọ̀ sí lálẹ́ sódà máa lè wá check ẹ ti máa ń bọ̀ láti ibi tí mò ń lọ ṣe ewu ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí n máa lọ báyìí nítorí bí mo ṣe àyẹ̀wò tí báyìí di describe ibi tí mo máa ń wà fún yín ẹ lè má gẹ̀ tẹ̀gùn sá ẹ jọ ẹ má jẹ́ kí ìyá jẹ mí kú ẹ jọ ẹ jọ ilé mi ò ní lè dúró if i didn't see you the next five minutes i'll call my driver. o can ní calm down ni babe mo ò lè dúró síbi báyìí i can't wait. àǹtí ẹ̀ ló sọ fún mi pé òun bọ̀ náà mo kàn dúró síbi báyìí for nothing sake I don't like it má má ṣe báyìí fún mi I don't like it. nísìrì mo ti gbọ́ ẹ̀ èmi ti gbọ́ títí ẹ̀ but if I didn't see you the next two minutes máa pe driver mi I've heard you mo ti gbọ́ no problem all right mo ò ráyè I will just call my driver what kind of rubbish. Ọlọ́run ó gbà ní ọ̀ lọ́wọ́. tv eu vou tomar Simi ó ti délé Simi ìwò ó ti wọlé ní tiẹ̀ ẹjọ́ àwọn peter wọ́n wọ́n máa bò mí lórí ìgbà ìgbèrè ní bàbá kò ní dá fún peter sími sími ṣé o gbọ́ pé mo ti wọlé ní. kí la ṣọ́ọ̀ṣì ń ṣe lára ẹ̀. Dádì èmi ni sà pé <laughs> mi sí. Níṣó nu yàrá ètò sí bẹ̀rẹ̀. Ẹ pé mi sí rẹ̀ ẹ má bínú pé mo tàn tíì mo gbàgbé sùn lọ ni. Mo bá rí níbodè tó ti mọ tí ó. Wọ́n yàtọ̀ sí wèrè. Ṣọ́n pé wèrè mọ nǹkan tó ń ṣe. Tó bá rí ẹni ti mọ tí ó sá fún un, wá dúró de. Anything tó bá ṣe, ó lè sọ pé òun mọtí àwọn àgbàlagbà máa sọ pé nǹkan tó wà nínú ọlọ́tí ọtí máa ń pàpà ṣé yóò gẹ̀ tó bá ti sá fún nǹkan burúkú tó bá wà nínú ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí wọ̀ kò ní fi ṣèkà fún un. ẹ̀rọ ojú àmọ́ <laughs> ní ṣe ẹ̀wọ̀n dáadáa ó abẹ́ orí. lọ́wọ́ mi máa ń bá ẹ̀ lálẹ́ tó mọ̀ pé ó ti dùn mẹ́. my best, my best, my best. kù sí ayé ẹ̀ nítorí wípé ìwọ ti dòkú bẹ́ẹ̀ ọmọ yìí alàyè lòun ṣó ti wá rí i pé kò sọgbọ́n tá a fẹ́ dá sí kò sí ṣe ó gbà wípé bíbélì ìwé mímọ́ wípé a ti fi ilé ayé yìí sílẹ̀ fún ọmọ ènìyàn lẹ́ẹ̀kan péré láti kú onígbàgbé nu ẹ̀yin ọmọ ẹ̀ dáadáa mọ̀ nítorí pé ọjọ́ kan òun lè délé ayé ọjọ́ kan òun lè máa kúrò nítorí pé kò sí awáyé márùn dandan òun ni ikú wá gbọ́ ọlọ́run tó dá oníkálukú ó dá àwọn èèyàn kan wọ́n máa fi òwúrọ̀ wọn wọ́n máa fi ṣiṣẹ́ títí di ọjọ́ alẹ́ ṣùgbọ́n kò sí èrè kankan àti ìgbádùn wákàtí kan tí wọ́n máa jẹ tí wọ́n fi fàyè sílẹ̀. ọlọ́run yìí kan náà òun náà ló tún dá àwọn ẹ̀dá kan tó jẹ́ wípé àwọn ò tiẹ̀ ní ṣiṣẹ́ wọn ò ní làágùn kódà wọn ò ní béèrè lọ́wọ́ adẹ́dà tí a ṣẹ̀dá tó máa fi filé wọn lọ́wọ́ léyìí tó túmọ̀ sí wípé ó lóun tó dá ẹni tí ó ń jẹ ìyà òun náà ló ń dá àwọn tí ó ń rí ìgbádùn wo kò sí nǹkan kan tí wà tọmọbìnrin tẹ dìjọ nípò mọ wo bí wọn lóun ṣe kọ kádàrá oníkálukú òun ló ṣe máa gbé ṣó ti wá rí i pé kò sọgbọn kankan tá a lè dá. òde dákun bá mi bẹ Elédùmarè kó dẹ̀mí padà sára mi hmm. àbí sára ìyàwó mi kábàá lè tọ́jú ọmọ yìí àwa la ṣàtọ́kùn ẹ̀ wá sílé ayé ìyá tó ń jẹ yìí pọ̀ àbí kí wọ́n fúnra rẹ̀ kó bá mi yọ kúrò nínú ìyá tó ń jẹ yìí dàgbọ́n. Hmm ọmọ ènìyàn kò sí agbára kankan fún èmi àbí fún ìwọ àbí fún yẹ pàápàá tó dárúkọ yìí láti ṣe láti yọ ọmọ yìí kúrò nínú wàhálà tó wà àbí nínú ìgbésí ayé tó ń gbé nítorí pé ọba ògo ọlọ́run aṣẹ̀dá òun nìkan ni ọba tí ń yọ òun lọba tó ń pa bẹ́ẹ̀ òun náà ni ọba tí ó máa ń jì ṣùgbọ́n má gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ọlọ́run lè ṣe ṣùgbọ́n tí kò ní ṣe nítorí pé ọlọ́run nìkan òun ló ní ìkápá ayé lọ́dọ̀ bẹ́ẹ̀ òun náà ni ó ní ìkápá ọ̀run àti ayé àti ọ̀run ọlọ́run ló ní ìkápá ẹ̀ kò sí agbára kan tí a fún mi àbí tí a fi lé ẹ lọ́wọ́ láti ṣe lórí ẹ̀dá kankan kò sí o. gbọ́ àsìkò ti tó láti lọ fi ọwọ́ rọ̀ sí orí igi ìgbàgbé àsìkò ti tó ìpínyà dẹ̀ ti dé láàrin ìwọ àti ọmọ yìí kò sí àṣepọ̀ kankan kò sí ìfojúkojú kankan mọ́ láàrin ìwọ àti ẹ̀ ilé yìí òun ni òpin fún ìdí èyí wàá lọ fi ọwọ́ rọ̀ sí orí igi jẹ́ ká lò. Oh God, if you're hearing me now, please Lord, permit me to say that I hate them. I know it is wrong. to say that you hate your own parents, right? But it is also wrong for parents to leave a child, their whole child, to suffer. Because when you knew you wouldn't be here to the end, why did you bring me into the world? Why did you give birth to me in the beginning? And make me believe the world was such a great place to be. You made me believe you would never leave me to suffer, but you lied. No, you lied. Because now you're gone. Why exactly do children have to suffer the incompetence of their own adults? A lot of kids out there on the streets doing all kinds of things to get something to eat, somewhere to lay their heads every day, every morning, every night, every time. All by themselves. Because their parents brought them into this world without making plans for a future. Oh, or better still, a better future for them. And some, like me, go through it because their parents couldn't wait any longer, not even for their own child. Why? You could have tried, you could have fought for your life, you could have you could have tried living longer. I'm not trying to blame God, but I sincerely regret having you both as my parents. And if I ever, ever get to come back to this world, I pray I never get to come across both of you not even as a parent, not even as an acquaintance, never. I would rather be a tree to get those kids living on the streets trying to, to, to, to live for themselves every day rather than be a child to you or even a close family. ẹ̀ṣẹ̀ àwọn òbí mi ni olúwa dáríjì mi o bó jẹ́ ẹ̀ṣẹ̀ tèmi ni ọlọ́run mi fojú fò ẹ̀mí tí ń pín olúwa dá sí mi ìyà yìí ti fẹ́ mú ẹ̀mí lọ ọlọ́run dá sí mi. yọ àti pẹ́ tán tọmọ ẹlẹ́ran á máa jẹgun. yọ àti pẹ́ tán tọmọ aláṣọ á máa wà kísà. ìyà yìí ti pọ̀ jù o olúwa. olúwa dá sí mi ó ti fẹ́ mú ẹ̀mí lọ o Olúwa dá sí mi ìyà yìí ti pọ̀ jù o Olúwa dá mi. Olúwa dá sí mi.